أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير خلق الله نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدركنا الله سبحانه وتعالى حتى كاتب يسمع شهدوا النبي محمد صلى الله عليه وسلم حتى الله سبحانه وتعالى حتى أتكبر بكاره أتي ويأتي بسنا لكم أمام الصحابة أتبع من يرين نوع دولنا النبي صلى الله عليه وسلم يجب يجب إلى القيامة أبي الله سبحانه وتعالى kuma ta ka ɗan kwakwa na kuma dari wata Allah subhanahu wa ta'ala lónìí tí ń ṣe ọjọ́ ẹlẹ́gbẹ̀ẹ́fà nínú oṣù ọ̀pá a tẹ̀síwájú nínú àlàyé wa sí àgbàlọ́ nínú suratul Mumtahina tí a bá wo ìdìbò wa ta nígbẹ̀yìn ní ọjọ́ Jímọ̀ àti sàlàyé àyà mẹ́ta nínú Suratul Mumtahina èyí tí ọlọ́run bá ti gbẹ́lá ti sọ̀rọ̀ nípa Habib bin Abi Balta'a èyí tí ó lẹ́tà sí àwọn àgbà ẹlẹ́bọ nílùú maka láti lè bá dọ́ọ̀rẹ́ pẹ̀lú wọn kí wọ́n lè bá máa dáàbò bo dúkìá rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ tó wà ní maka. ọlọ́run bá nípa lọ́wọ́ sọ àwọn ayàkálẹ̀ nítorí ẹ̀ láti lè bá fi dá àwa mùmìnì láti lè bá fi dá àwa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà wo ni àgbà tá a máa fi bá àwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn ẹlẹ́bọ báwo láti máa bá wọn lò. inú àwọn àyà tó kọjá síwájú ọlọ́run bá ìjọ lásàrà fún wa ìpè ìbátan àtàwọn ọmọ tá a bá bí kò lè ṣàǹfààní fún wa tó bá ti jẹ́ òkèlè àti ìyá àmà ọ̀nà kan tí yóò ti ṣàǹfààní fún wa òun náà ní tí a níbàámu pẹ̀lú òfin ọlọ́wọ́ bá àdìsọ́lá níbàámu pẹ̀lú lànà nàbì sallallahu alaihi wasallam. ayẹlẹ tẹ̀rí ọlọ́wọ́ bá àdìsọ́lá wọn fẹ́ sàpèjúwe fún wa nípa àwọn tó ti kọjá nínú àwọn òjíṣẹ́ ọlọ́run pàápàá jùlọ anábì Ibrahim alayhi salam ó jẹ́ pé òun náà ló gbajúmọ̀ pẹ̀lú abul anbiya bàbá àwọn ànábì ọlọ́run ànábì Ibrahim alayhi salam òun ló bí ànábì Ismail òun náà ló bí ànábì Ishaq látara ànábì Ishaq òun náà ni àwọn ànábì ọlọ́run ni wọ́n wá látara Bani Israel tóbi dérí anabi isa aleyhisalaam látara ishaq òun náà ni wọ́n ti jáde anabi ishaq ó bí anabi yaakub anabi yaakub ó bí anabi yusuf àtàwọn ọmọ àwọn ọmọ bàbá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ àwọn mọ́kànlá látara àwọn ọmọ yìí òun ni àwọn. òjíṣẹ́ ọlọ́wọ́n bá àdìjọ́lá àwọn àbíyáwó ní Israel wọn náà ti jáde. ànábì ọlọ́wọ́n kọ́ jáde látara ànábì Ismail àyàfi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ pé òun náà ní òjíṣẹ́ ìgbẹ̀yìn tọ́lọ́wọ́n gbogbo àgbáyé gbogbo anabi tó fi kọjá lọ. ọlọ́run bá àlejòlá ná wọn sáwọn ìjọ wọn ṣùgbọ́n àti Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá àlejòlá ná sí gbogbo àgbáyé pátápátá mi náà ló pa tó ń jẹ́ pé anabi Muhammad sallallahu alaihi wasallam anabi amasa fífi ara rẹ̀ lọ́dọ̀ anabi Ibrahim ní gbogbo gbàgbà inú àtàlásì tí a níbi sallallahu alaihi wasallam àtàlásì tá a níbi kọ́ wa nígbà táwọn sàábì lọ lè di ànábi sallallahu alaihi wasallam ike àmàbà àti màá sálámù sí ànábi sallallahu alaihi wasallam ọ̀kẹ́ ìfẹ́ nùsọ́lì àlẹ́ báwo láti máa ṣe àtàlásì mọ́ra ànábi àtàlásì tá a níbi kọ́ wa òun náà ni àtàlásì tá a mọ̀ sí àtàlásì al-Ibrahimiyya tí ànábi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fúnra rẹ̀ àtàwọn ara ilé ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá àlejò láti ti kẹ́ tó tẹ̀gẹ̀ fún ànábì Ibrahim àtàwọn ara ilé ànábì Ibrahim bákan náà atúndí ẹgbà wa látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé nígbà tí ọ̀kan náà àwọn ìyàwó ànábì bímọ fún ànábì ànábì jáde láàárọ̀ ọjọ́ kejì ànábì fún báwọn tàbí ìyàwó bímọ mọ́júmọ́ yìí wọ̀sàmẹ́tùhù bísí abi ibrahim anábì ni mo wá sọ ló kọ bàbá mi ti jẹ́ ibrahim eléyìí òun náà ló túmọ̀ pé kò sí láì fi ipe ká ní orúkọ bàbá tó bíyàn ká lórúkọ ìyá tó bíyàn eléyìí nínú àwọn kata ayé àkọọ́lẹ̀ fúlátọ̀dà Ànábì sallallahu alaihi wasallam ẹgbẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ti sọ orúkọ bàbá ńlá rẹ̀ ti jẹ́ Ibrahim bẹ́ẹ̀ òun náà ni Ànábì sallallahu alaihi wasallam ó sọ orúkọ bàbá rẹ̀ tó bí gẹ́gẹ́ tí ń ṣe àkùnbọ̀ ọlọ́run bá nìkan lọ́wọ́ sọ fún wa a'udhu billahi minash shaitanir rajim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 حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا إنك أنت العزيز الحكيم الله بارك لنا قد كانت لكم أسوة حسنة lẹ́gbà tó lọ́wọ́ bá àlejò láti kọ̀ fún wa tó ní ká mọ̀ káàmọ́ mọ́ wọn ní alákọ̀yà sí kọ́dà kó jẹ́ pé ìbátan wa ni wọ́n kó jẹ́ ẹbí wa ẹ kó jẹ́ ọ̀rẹ́ wa kó jẹ́ alábàáṣe wa lópin ìgbà tó bá ti jẹ́ pé wọn ò gbọ́ ọlọ́wọ́n bá àlejò ọlá gbọ́ ọlọ́wọ́n bá àlejò ọlá ní káàmọ́ mọ́ wọn lálákọ̀yà sí ọlọ́wọ́n bá àlejò ọlá wá fẹ́ fún àpèjì wa fún wa ọlọ́wọ́n bá àlejò ọlá ní kọ́ńtà nàìjíríà fún uswatun hasanatun fi Ibrahim ọlọ́wọ́n bá àlejò ọlá ní àríkọ́sí dáadáa ń bẹ fún yín lára anabi ibrahim alayhi salam ọ̀dùká àtìlákùn uswatun hasana àwọn mẹ́ka ní uswatun hasana wọ́n ní kùmà rẹ̀ náà ní kúdùwà òun náà tún lè jẹ́ kídùwà kídùwà tún wà kúdùwà ọlọ́run bá àdìsọ́lá ní àríkọ́sí dáadáa ń lára anábì Ibrahim alayhi alayhi salam nígbà tí kí ni anábì Ibrahim alayhi salam kí ló ti kílẹ̀ fáwọn ìjọ rẹ̀ òun náà ni ìbọ́pábọ́tẹ̀ rẹ̀ kó níbi ẹbọ àtàwọn tí wọ́n jọ́sìn àtàwọn tí wọ́n bọ́ ìta ọlọ́run bá àdìsọ́lá ní àdìsọ́sìn bẹ̀kùn yín lára anábì Ibrahim wal ladina ma'a àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú anabi ibrahim alayhi salam àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní àwọn àwo ni wọ́n ń bẹ pẹ̀lú anabi ibrahim alayhi salam wọ́n ní àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ alájọṣe àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò lágbọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tàbí anabi ibrahim aleyhisselam bẹ́ẹ̀ aláwọn míì nínú àwọn onítẹ̀síru tí wọ́n sọ pé àwọn àwọn ní wọ́n bẹ pẹ̀lú ànábì Ibrahim wọ́n ní àwọn náà ní al-anbiya humul anbiya àwọn náà ní àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tó jẹ́ pé wọ́n jọ wà lórí ìlànà kan pẹ̀lú ànábì Ibrahim alayhi salam wọ́n jọ wà lórí ìsìn ọlọ́wọ́ bá àlejò ọlá lọ́kàn tuntun fún òfà ìsàmì ọlọ́run bá àdìjọlá ní àríkọ́tẹ̀ ń bẹ fún yín lára wọn kí ló àríkọ́tẹ̀ ti ń bẹ fún yín lára wọn ìrìkọ́ ìlú lè kọ́ òní hìn nígbà tí wọ́n sọ fáwọn àjọ wọn ìgbà tí wọ́n ti clear fáwọn àjọ wọn pé inna bura'a'u minkum wa mimma ta'buduna min dunillah àwa o àwa tá a gbọ́ lọ́wọ́ bá àdìjọlá gbọ́ bura'a'u minkum abọ́pá abọ́tẹ̀ kò lára yín abọ́pá bọ́tẹ̀ kò lára ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́bọ tòun ti bẹ́ẹ̀ ti jẹ́ ẹbí wa tòun ti bẹ́ẹ̀ ti jẹ́ ìbátan wa àbá yín pé wa mimma ta'buduna min dunillah bákan náà abọ́pá bọ́tẹ̀ kò níbi àwọn ohun tẹ́ ń jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. àwọn ni kafarna bikum àwa o àwa ṣe kèfèrí pẹ̀lú yín wa bada baynana wa baynakum al-adawatu wal-baghdha ìbínú àti ìbára ẹni ṣọ̀tá ó ti bẹ̀rẹ̀ láàrin wa àti yín látòrí lọ látara kíni látara pé ẹ gba ọlọ́wọ́ bá àlùfẹ́ lágbọ́ eléyìí òun náà ni ìkéde láàrin ànábì Ibrahim àtàwọn ìjọ rẹ̀ àti láàrin àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò lágbọ́ ìkéde tí wọ́n kéde ìkéde ọ̀tá ìkéde ìkórira ìkéde ìbínú ìbínú ẹni wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá àlejò láti sọ ní àyà alákọ̀ọ́kọ́ nínú súra ìpè látẹ̀tẹ̀rìlú àdúwí wá àdúwàkùn àwòlìyà ọlọ́wọ́ bá àlejò lá ní àwọn ọ̀tá mi

ìtí ó pàwápọ̀ táàfi dọ̀rẹ́ táàfi ní kórìíra ara wa má òun náà ní kíni òun náà ní al-iman òun náà ló pàá tó fi jẹ́ pé al-ukhuwatu al-imaniyya ìjọmọ̀ ìyá tó jẹ́ pé ẹ̀sìn ìgbàgbọ́ ló pàwápọ̀ ní ìjọmọ̀ ìyá òun náà ni ó fi lágbára jù nínú àwọn oníranra ìjọmọ̀ ìyá nítorí pé òun náà ni ìjọmọ̀ ìyá tí ó ṣe kíni al-ukhuwatu al òun náà ní ìjọmọ̀ ìyá tí ó tẹ́kù gbogbo tí ń jẹ́ ìjọmọ̀ ìyá ẹ̀jẹ̀ ló pa wá pọ̀ ẹbí ló pa wá pọ̀ èyí tó lè mú kó tẹ́kù kó sì máa bẹ lọ gbére òun náà ní kó jẹ́ pé kí ni kí o gbájọ jẹ́ mú mi ní òdodo òun náà láàfijọ pàdé nínú àlìjánà tó bá jọ gbéra kìyàmà àmọ́ tẹ́nìkan bá ti jẹ́ mú mi ní tẹ́nìkan bá ti jẹ́ kébèrè gbogbo dáadáa tá a lè ṣe fúnra wa kò kọjá alẹ́ ayé yìí gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlejò láti pa wá láti bẹ́ẹ̀ ìpè kọ́dàká lóbi tó bá jẹ́ ẹlẹ́bọ tí èsì mùsùlùmí ọlọ́run ọba àlejò láti wọ̀ sọ́ọ́ nínú ọmọ ìdúnìyà màrúfà ẹ ti dáadáa fún wọn dáadáa táyé ayé òun náà ló sì mà ọlọ́run ọba àlejò láwọn sọ fún wa nípa anabi Ibrahim aleyhisalaam gẹ́gẹ́ bí anabi Ibrahim àtàwọn ìjọ rẹ̀ bí wọ́n ti kéde ọlọ́run bá àlejò láti káwa náà ti kí ni ká mú ànábì Ibrahim àtàwọn ìjọ rẹ̀ ká mú wọn ní àwòkọ́tì káwa náà wò wọn kọ́tì tó jẹ́ pé táwa náà bá wà nírú position tí ànábì Ibrahim wà àtàwọn ìjọ rẹ̀ position tán wà ká lọ lè mọ̀ pé àwa náà ó bọ́ pábọ́tẹ̀ kúrò níbi kí ni àwọn tí wọ́n ń tẹ́bọ́ àti ẹbọ tí wọ́n ń ọlọ́run bá àlejò láwa ní ilà kọ́wùlà Ibrahim àdìàbì àwọn onímọ̀ nípa jọ̀síù wọ́n ní ọ̀nà kan tọ́lọ̀ ọba àlejò láti ní ká mọ̀ mú ànábì ibrahim ní aláwò kọ́tẹ̀ òun náà níbi ọ̀rọ̀ tí ànábì ibrahim ṣe kíni ibrahim rẹ̀ àbí ọ̀rọ̀ tí ànábì ibrahim sọ fún bàbá rẹ̀ kí ló sọ fún bàbá rẹ̀ ó ní là fi ó ní àforíjì fún ọlọ́run ẹ̀rí àforíjì tí ibrahim lọ́wọ́ àforíjì fún bàbá rẹ̀ yìí inú òfin kò lẹ́tọ̀ọ́ kéèyàn ó ṣe kí ni kéèyàn ó tọrọ àforíjì fẹ́ tó bá kú lérí ẹbọ ọlọ́run ọba àlejòlá ní káwa mọ́kọ́ sí ànábì Ibrahim lórí eléyìí àmọ́ ànábì Ibrahim aleyhisalaam òun náà ní excuse látara pé kí látara ọlọ́run ọba sọ fún wa pé illa qala Ibrahim li abi la ọlọ́run bá àdìkẹ́ ládé kó yé wa pé anabi ibrahim òun tọrọ àforíjì fún òbí rẹ̀ àmàwàídàtín wàádà ìyá látara àdéhùn sáà nàbí ibrahim ti bá àbá rẹ̀ tẹ́lẹ̀ mo ti sàdéhùn pé ń tọrọ àforíjì fún ọ àwọn lẹ́yìn ìgbà tó padà hàn sáà nàbí ibrahim pé ọ̀tá ọlọ́run ni bàbá àwọn ẹn anabi ibrahim ti kí ni ó padà túwọ́ ó bọ́ pa fún bẹ́ẹ̀ àwọn olùmọ̀ nípa tẹ̀síìrù wọ́n ní tábàlọ́lẹ̀ wo áyà yìí a rí kí ọlọ́run bá àríkí ọlá fi àyàfi síbi tá ti mú ànábì Ibrahim aláwòkọ́tì ṣùgbọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá àríkí ọlọ́ fi àyàfi títí ẹ̀ ọlọ́run bá àríkí ọlá ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run bá àríkí ọlá ní àwòkọ́tì dáadáa ń bẹ fún yín lára ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá àlejò ọlọ́run wá títà nàbì sallallahu alaihi wasallam tó yìí òun náà ni nínú àwọn ìtọ́ka inú àwọn àpẹẹrẹ tí ń tọ́ka pé ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ni aṣíwájú gbogbo àwọn àti gbogbo àwọn òjíṣẹ́ pátápátá wọn òun náà ló fún ní ká máa kọ́ tirẹ̀ ẹ̀rí lágbárin yìí ó yẹ kí n yá àárín kan tó lè fẹ́ dàrú mẹ́rù mi lọ́wọ́ ọlọ́run bá nìkan láníká mú ànábì ní àwòkọ́ṣe níbi àwọn nǹkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn nìkan ń bẹ tọ́lọ́run bá nìkan lájúwe fún wa nínú alukur'an àti bòmí inú súnà ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run bá nìkan lásọ fún ànábì pé khalisatan laka min eléyìí o ẹ̀sà ló jẹ́ fúnra ànábì o yàtọ̀ sáwọn tó kúnlọ àwọn ọ̀nà wo ni ìtàlùkọ̀rá ní bí òkun wa nínú ẹ̀ òun náà ní ohun tó ní í pẹ̀lú ìyàwó fífẹ́ gbogbo àwọn tá a jẹ́ mú mi ní pátápátá a gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà ìyàwó gbọ́dọ̀ ju mẹ́rin lọ lọ́dẹ̀ẹ̀dẹ̀ wa ṣùgbọ́n ọlọ́run wá ní sáré sọ̀tán dágá ní dúró lè mọ̀ mí ní. tó eléyìí ọlọ́run ọba àlejò ọlá yọ wá kó bẹ́ẹ̀ sí pé àwọn gbọ́dọ̀ dà wò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ aláwọn míì tó jẹ́ pé wọ́n ní àwọn tó ju ànábì tọ́lọ̀ ọba àlejò láti sọ pé ara ibẹ̀ àwọn ìṣẹ́nu tẹ́ gbọ́dọ̀ fi ànábì sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lá nítorí pé àwọn nǹkan kan bẹ tọ́lọ̀ ọba àlejò láti àwọn ará alẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ti gba tààrà tààrà tẹ́bá pé tẹ́bá gbé tààrà wá ẹbí ànábì sallallahu alaihi wasallam kì í gbà àwọn ìjẹ́lẹ̀ àwa sì lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti gbà wọ́n lọ́kàn nínú àwọn ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n gbé tààrà wá ó wá múlẹ̀ fídíò ó kan ọmọ kékeré ó bá jù sẹ́nu anábì ni kò kọ́ ọgbọ ẹnu rẹ̀ kò kọ́ ọgbọ ọ̀nà fún rẹ̀ kò kọ́ ọkọ làbí nù jáde nítorí pé anábì àtàwọn ará alẹ́ anábì sallallahu alaihi wasallam wọn èsè kíni wọn ìgbà sàrà ẹ̀wọ̀n lé ìlọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá àdìgbẹ́ láti lé ìlẹ́sà fún ẹ̀wọ̀n tọ́lọ́wọ́n bá àdìgbẹ́ láti yọ ọlọ́wọ́n bá àdìgbẹ́ láti wọ́n ṣe é débi pé anábì ọlọ́wọ́ anábì sallallahu alaihi wasallam anábì kò gbọ́dọ̀ jogún ẹ̀ anábì ọlọ́wọ́n èsè kíni

inú ẹ̀ òun náà ní kìyàmù lẹ́yìn láti ọgbọ́n ọba àríkẹ́ láti ọba ànábì sallallahu alaihi wasallam pé yá ayyuha al-muddaththir qumil layla illa qalila ìwọ́n tó ń pariwo pé ẹja sọ bòmí ẹja sọ bòmí qumil layla máa dìde lóru kò máa yànnà fílà illa àyàfi díẹ̀ nínú òru tó máa fi sùn láti ìgbà náà kìyàmù lẹ́yìn ọ̀ràn yẹn lórí ànábì sallallahu alaihi wasallam látara di eléyìí láàfin ma àwọn nǹkan tọ́lọ́ ọba àdéjọ láti tẹ̀sà fáànàbì lọ́tọ̀ bó ṣe tẹ̀sà àwọn nǹkan fáànàbì táwọn máa rí bí gbé ìgbádùn ni bẹ́ẹ̀ òun náà ló ti àwọn nǹkan bí ilé ìwọ̀n fáànàbì sallallahu alaihi wasallam tó jẹ́ pé lọ́dọ̀ tiwa àwa ti ń ṣe kíni àwa ti ń jàǹfààní ẹ̀ ọlọ́run ọba àdéjọ láwa ní anábì Ibrahim alayhi salam ní ká àyàfi ibi tí àti Ibrahim sọ pé òun ó ṣe gíní òun sọ ara àtòrí bàbá àwọn ó bá bá ìsàdéhùn rẹ̀ àti Ibrahim wá sọ pé wà má àmúríkù laka min shay ṣùgbọ́n o tó ti mọ́ ìsọ pé tọ́ra àforíjì fún ọ yìí ní kápá kankan fún ọlátọ̀tọ̀ ọlọ́wọ́ bá àlejò o èyí garanti o gbé e ìdíde láàrin àwọn ẹlẹ́bọ láàrin àwọn olóòsà lọ́lọ́ọ̀bà àti ìjọba fi gbèdìde e fádà ìtàn sọ fún wa pé bàbá rẹ̀ ẹ́ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn eléri àwọn olóòsà òun náà ni bàbá rẹ̀ ọlọ́ọ̀bà àti ìjọba wa fi ti ilé yìí ó fi ṣe àdánwò fún anábì Ibrahim alayhi salam ọlọ́ọ̀bà àti ìjọba sọ ìtàn anábì Ibrahim láwọn àyà tó kọ nínú Al-Qur'an ibòmíì ọlọ́run bá àlejò láti ọdún fún ibòmíì ọlọ́run bá àlejò láti kíni ó sọ níwọ̀nba látòjúwe inú àwọn àyà tọ́lọ́run bá àlejò láti tó sọ̀rọ̀ nípa ànábì Ibrahim alayhi salam òun náà ní inú suratul An'am ibi tí ọlọ́run bá àlejò láti júwe fún wa tó ti sọ̀rọ̀ nípa ànábì Ibrahim nígbà tí ànábì Ibrahim àti bàbá rẹ̀ nígbà tí ń pe bàbá rẹ̀ lójú ọ̀nà ọlọ́wọ́ bá àdìgbọ́lá àwọn ìbọ̀lá ìmọ̀ ń sọ ọlọ́wọ́ bá àdìgbọ́lá ìwà ìsọ́lá ìbọ̀lá nílẹ̀ àti ìhì àzáwà àtẹ̀tẹ́kìlú asnaman alihatan inni araka wa qawmaka fi dalalin mubin ọlọ́wọ́ bá àdìgbọ́lá ní ìgbà tí anábì Ibrahim alayhi salam anábì Ibrahim sọ fún bàbá rẹ̀ kí àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní àzáwà yìí wọ́n ní kèrè tó kọ bàbá ànábì Ibrahim alayhi salam wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé al-mu'awwaj ẹni tó mú kún àwọn onímọ̀ nípa tọ̀síìrù wọ́n ní ọ̀rọ̀ kan sáà ànábì Ibrahim sọ nípa bàbá rẹ̀ tó le jù òun náà ni pé ó júwe rẹ̀ pẹ̀lú pé kí ni ààzà ẹni tó ṣe kí ni ẹni tó mú kún àwọn Ibrahim wá sọ fún bàbá rẹ̀ pé àtẹ́tẹ́ kí lu àsìnáàmà àlehà àwọn òòtà àwọn ọ̀sà tó jẹ́ pé ẹ̀yin náà lẹ gbẹ́ èrè ẹ̀yin náà lẹ kọ́ ara yín máa táwọn ọ̀sà yín náà lẹ́wà á máa mú ní olúwa tẹ́ máa jọ́sìn fún ìní àrọ́ọ̀ta wà ọ̀hún kàfi ìdọ̀lá rẹ̀ mọ̀ mí. àná Ibrahim ní dájájú ìwọ bàbá mi kéèsè ọ̀dọ̀lá rẹ̀ kéèsè àrùn tó pamá táàmù wá fún ẹ̀lẹ́sì ti pé ah, ó lè jẹ́pẹ́ tó rò lọ́jẹ́ pé tó rò ní ara dọ̀láàlù mùbí àmù tó fojú àwọn ìlàlẹ́wà ẹ̀rí anábì Ibrahim aleyhisselam ọlọ́wọ́ bá àdékọ́lá jẹ́ ó yé wa pé ó fi bàbá rẹ̀ ó sì fi wọn kò lójú ọ̀nà òsà nípò míì nínú Suratu Shu'ara ọlọ́wọ́ bá àdékọ́lá ọlọ́run bá àdìsọ́lá ní wọ́túlù àléhìm wọ́túlù àléhìm nábà Ibrahim ilẹ̀ ànábì kà fún àwọn àlùmọ̀ rẹ̀ nábà Ibrahim làbárì nípa ànábì Ibrahim aleyhisalaam ìdíkọ́lá lè àbíhì wà qawmihi mata àbùdù nígbà tí ànábì Ibrahim aleyhisalaam nígbà tí sọ fún bàbá rẹ̀ wà mata àbùdù ìwò lè jẹ́ sí yìí ètò olóògùn àti Ibrahim qalu na'budu asnaman fanadhallu laha àtìsí wọ́n ní òòtàlá ń bọ òòtàlá ń tì òòtà òun náà làwọn ti ṣe kíni òun lórí táàmà ṣe kíni táàmà wárí fún òun náà ètò ìlànà Ibrahim fún wa قال أنا إبراهيم واني هل يسمعونكم إذ تدعون أنا إبراهيم ní ìbéèrè tí mo fẹ́ fẹ́ lọ́wọ́ yín àwọn òtàí àwọn èrè tẹ́ ẹgbẹ́ yìí هل يسمعونكم إذ تدعون ǹjẹ́ àwọn òtàí yẹn gbọ́ tẹ́ bá pè wọ́n tẹ́ bá pè wọ́n tí wọ́n kóòrò yìí nígbà tẹ́ bá pè wọ́n ẹ̀rí eléyìí nìsín alìgínì alàdílàtú alàkìlíyà

nígbà sólúwòlù dèbíyà nígbàtà nàbí sallallahu alaihi wasallam ní ẹkọ àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ yìí láàrin Muhammad rasulullah àtàwọn ará maka wọ́n nípa rasulullah rẹ̀ nítorí pé tàà bá gbà ọ́ lójì sí ọlọ́run ni a ní ma bọ́ pàtàkì ẹ̀ adébí Ibrahim alayhi salam ìwọ́n béèrè lọ́wọ́ àwọn àwọn bàbá lọ́wọ́ àwọn tẹ́ bá pè wọ́n ìjẹ́wọ́n gbọ́ yín àwọn èèyàn fà áwọn náà fún àwọn èèyàn tó rùn àwọn òde àwọn èrè tẹ́ mọ́tẹ́ fọ́ ara yín mà yìí ǹjẹ́ wọ́n lè tàǹfààní fún yín àbí wọ́n ní ìnira àkàtà lè kó báyìí ẹ̀rí ọ̀tìbéèrè méjì tí àdébí Ibrahim tó béèrè lọ́wọ́ wọn yìí inú súrà míì ó tún béèrè béèrè míì lọ́wọ́ wọn ó fún wọn létí tó tún fi pè láká ìwọ̀n wálé nígbà tí alẹ́ Ibrahim alayhi salam nígbà tí àwọn ìjọ rẹ̀ jáde lọ tí wọ́n jáde lọ bí ọdún òsà ọ̀là ìlú sẹ́kìm alẹ́ Ibrahim ní òun lálàáfíà òun ní ìtẹ̀lé lọ nígbà wọn jáde lọ tán tí wọ́n lọ alẹ́ wá lọ síbi àwọn òsà wọn tí wọ́n bọ́ alẹ́ wá mú àké wá fi gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ilá kẹ̀bí ọ̀mìnìhùn ó fi ìtó dàgbà òṣèṣà tó tóbi jù wọn alẹ́ ìgbà ìmọ̀ àfi àáké òfin kọ́ léjìká ó wá kó bẹ́ẹ̀ nígbà wọn dé wọn bá lè yàgbé àbí àwọn àtọ̀ pé máa ń fa ara hádà àti àlè àdìnà wọn tó ṣe léyìn fáwọn ọlọ́run wa ẹ̀rí àwọn ọlọ́run ọba tí ó protect yìí ẹ̀ tóun gẹ́gẹ́ fúnra rẹ̀ wá ríra rẹ̀ sọ débi pé wọ́n wá ṣe kíni wọ́n wá ta aláàké wọ́n tó wá ta aláàké tán kò tún wá dé kó tó sàlàyé fún ipé báyìí tó sàmì láàké àwọn abẹ́rẹ́ wà lábí Ibrahim pé ta ló ṣe léyìí fáwọn ọlọ́run wa wọ́n ní kanáà láti sílé àwọn Ibrahim wa sọ fún wọn pé bálùbà aláwo kẹbí ìròhùn èyí tó dàgbà nù wọn náà ní oṣù ìyá àgbà nù wọn ìjọba ìbọ̀rùn náà lẹ́sí báàgé wọn náà ní oṣù ẹ̀ àwọn Ibrahim wa sọ pé pàṣẹ àlùhùn nǹkan àrùn yẹn ti kú ẹbí wẹ́ tó má lè sọ̀rọ̀ ẹbí wọn tó má lè sọ̀rọ̀ ibẹ̀ ni ìdààmú

abọ́nìyàn àtúnlẹ̀ kò báyìí ilé ìdára àwọn ọmọ bíra wa àwọn tí ń so pàró àǹfààní kí ni pàró lè ṣe fún ọ ìnira àwọn olóòlè kó bá ọ ìwọ tó ń tó ń dè má pa ìwọ tó nígbàdí ìwọ tó ní àwọn tó ní kíni kan pélébé tí wọ́n gbé fún ọ kó mọ́ lọ lè tọ́kọ lé ìwọ náà ló ń tọ́kọ sí iye epo tó bá tọ́ sí ìwọ náà bó ṣe èkú tó bá tó sọ́dọ̀ rẹ̀ bó ṣe pa ń jọ́ gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tó yẹ kí ẹ̀ máa fi pe làákà ìyàn wálé ni títí láǹfààní tí kìíní ilé ti fún ọgá anábìrán wá ń béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ wọ́n lè kó nira báyìí àmọ́ lè fún yín qalu èsì wọn fún anábì Ibrahim qalu bal wajadna aba'ana kadhalika yaf'alun wọ́n lè má bàa sẹ́lẹ̀ yìí ó lè má sọ yìí fún wa bal wajadna aba'ana a àwọn bàbá láwa kàzáàrí káyẹ fàálù bá ti bá wọn tí wọ́n ti gíní bá ti bá wọn tí wọ́n bọ́ ẹ̀rí wọn nù ẹwọ́ bẹ́ẹ̀ sáré Ibrahim bẹ́ẹ̀ lọ́wọ́ wọn kò tí o ẹ́ gbogbo ìbéèrè sáré Ibrahim bẹ́ẹ̀ pé tí wọ́n gbọ́ àwọn yẹn fàáwó nà fún àwọn yẹn dùn wùn ǹjẹ́ wọ́n láǹfààní tí wọ́n ń ṣe fún yín àbí wọ́n ní ìmì àtàn kó bá yín ó ká lè dáhùn rẹ̀ wọ́n wá kò ní ti gbogbo àwọn ìdáhùn èsì yìí wọ́n ní kíni wọ́n ní bal wajadna aba'ana kadhalika yaf'alun wọ́n ní má bàa sọ léyìn qalu wajadna aba'ana pàṣẹ bá sábà bá wọn ṣe nù ẹ̀rí láàrin yìí irú àwọn ìdáhùn báyìí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí láwùjọ àwọn mùsùlùmí máa ń pọ̀lù sírú àwọn ìdáhùn báyìí sí àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́ bá àlejò ọlá tí wọ́n ní fúra nígbà tí ẹnìkan bá ń sàlàyé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ tó wá ní okùn lẹ́rìí tó fi ń ṣe tó ń ṣe wọ́n wá nípa tí wọ́n táwọn bá wá ń ṣe nù ẹ́ onírara wọ́n béèrè lọ́wọ́ mi bá tó ti bá táwọn bá wá ń ṣe nù bí wọ́n ṣe ṣe nù tí wọ́n ti kọjá síwájú ọlọ́run ọ̀dẹ̀ ìlú yóò tún wá ṣe kí ni yóò tún tayọ àlà yóò ní bí wọ́n ṣe ṣe nù tọ́lọ̀ fi gbà wọn lẹ́rú níbo la ti rẹ́ẹ̀rí tá a gbà fọ́lọ̀ ti gbà wọ́n lẹ́rú nígbà tá a bá ti mọ̀ fọ́lọ̀ ń gbà wọ́n lẹ́rú kí láà tún sàdúrà fún ọdí ọlọ́run ọba àlejòọlá ó wá ń sọ fún wa ń sọ báwọn àwọn kèfèrí èsì tí wọ́n fi ń dáhùn níbi tó bá ti yẹ kó ṣe kíni kó sàlàyé máa ń sàlàyé nì wọ́n yóò ṣe kíni gàní wá ní kíní òbẹ́ mu wọ́n wá ní àrárá o ó gbà mọ́ o ẹni tó sọ fún ọ tó ní òbẹ́ sí mu ó di síláàsì kó ṣe kíni ẹ yóò sàlàyé fún ọ ṣùgbọ́n nípìnlẹ̀ nínú ṣẹ̀ríà ẹni tó bá ní nǹkan bẹ olí òtẹ́ gíní olí òmẹ́rì rẹ̀ wá o ẹni tó bá ní nǹkan bẹ albayinatu alalimujẹ́ì wọ́n tó bá sọ pé tó bá ń ṣe kíní kan ní ẹ̀sìn ẹ́ lápẹ̀jú ẹni tí ẹni tí ń ṣe mòlídì ẹni tí ń ṣe mòlídì òun gangan ló yẹ ká fún oní ti jẹ́ iṣẹ́ gíní iṣẹ́ pé lọ́lẹ́wẹ́rì ẹ̀ wá kèéso ní ọmọ ṣàlẹ́jì ẹni tó bá ní mọ̀lídì ò dáa pé sílẹ̀ rí rẹ̀ tí ò fi dáa òun kankan ní òkọ́kọ́ lọ lè ṣe kíni òun náà yóò lọ lè wẹ́ẹ̀rì wa kọ́kọ́ yá kẹ́rì wa tó fi dáa agbọ́ tòun náà ló fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí tí wọ́n máa ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn àbí tí wọ́n ṣe tí ò bọ́fin ọlọ́wọ́ bá àdìsọ lámú ẹ̀rì pé wọ́n lẹ́yìn ju kí wọ́n ṣe kíni tí wọ́n fẹ́ dà á wọ́n fẹ́ owó obìnrin papọ̀ máwọn bàbá kan tán ti lọ ó dáa nígbà tí ní táà yóò dáa bàbá tí wọ́n ti ń bọ́ sí táwọn náà ti ò dáa tí wọ́n wọ lẹ́ni àwọn náà ṣe tó kú táwọn náà wọ lẹ́ni bàbá náà ṣe táwọn náà wọ lẹ́ni ṣe dáa bí tíríkà ó mà tó ń kọ́ ìkàlẹ̀ làhá ọlọ́ọ̀bá àdìsọ́lá ní àwọn ìjọ tẹ́ rí hùn kọ̀dì khalad àwọn ti segin ni wọ́n ti lo tí wọ́n ti kọjá lọ làámà kásàbà tí wọ́n ṣe ń dáadáa wọ́n fẹ̀ sàn ẹ́ dáadáa ẹ̀ wọ́lá kún má kásàbù tó dáìnà bá ṣe ní ọmọ jẹ́ ti wọ́lá tó sàlù ní àmàkánú yà

ọlọ́ọ̀bá àríkẹ́lá tó ń bò bí ìgbàjá wà láwọ́ kánà àbá òun láyá kìlú na jẹ́ án wà láyá àtàdù ọlọ́run ní tó bá tẹ̀wà lọ́dẹ̀ jẹ́ pé àwọn bàbá tán sọ pé bọ́sẹ̀ tẹ́lá wà náà ń tẹ́yì táwọn bá wọn bá jẹ́ jù nílàkà ìrara gbọ́ wà láyá àtàdù kí wọ́n ti mana ni

àtàwọn ọ̀tá àtàwọn tó ti lọ ọ̀tá ni mo jẹ́ fún wa o kò sọ́rẹ̀ kò sí nǹkan tó tẹ́lẹ̀ pọ̀ láàrin wa ilá Rabbal Alamin àyàfi ọlọ́wọ̀n ọba àdéfiọlá ọba gbogbo àgbàláyé òun nìkan ni ọba tèmi dégíní òun náà ni ọba tó dá mi òun náà sì ni ọba tí ó pọ̀ nàmì àmì òun náà ló dá mi òun náà ni ó pọ̀ nàmì àmì wálẹ̀ ní yomi tù ní wáyò tó mọ yòkù yìí òun náà lọ́ba tí ó pa mí lásìkò bá tó òun náà ni ó pa mí fún mọ yòkù yìí òun náà sì lọ́ba tí ó padà gbé mi dìde wàlẹ̀dí àtúnwò ayẹ̀ kíra ní kàfí àti yàwó màgì ọba tí mi ń sọ fún yìí òun náà ni ọba tí ń níra kan òun náà ni ọba tí ń sojú ipe òun náà ni ó gbogbo orí ẹ̀ṣẹ̀ mi jì mí ogbó ẹ̀ṣẹ̀ ti máa tẹ̀ òun náà ni ó kú orí mi jì mí lọ́jọ́ gbé dàbí yá mà Ibrahim tọrọ àdúrà báyìí àná Ibrahim wá bẹ̀rẹ̀ sí ilẹ̀ ọlọ́run dákun mọ́tà fún mi ní kíni mọ́tà fún kó o ti gíní kó o fi mí lépa bá àwọn ẹni rẹ̀ jẹ́mìnà wà ní ẹni rẹ̀ wàjá lè lìtánà sídìkín fil àfìdín tó bá jíjọ́ gbé dàrí ìyámà tó bá jíjọ́ ọjọ́ gbẹ̀yìn mọ́sà fún mi ní ahá òdodo jẹ́ kí òdodo ọ̀rọ̀ kó ṣe gíní kó jẹ́ tí ó máa ti ẹnu mi jáde wàjá lè ní wà lọ́fàdí jẹ́nàtì nàí kó wá fi mí sínú àwọn tí ó jogún àdìjẹ́ náà gbàdìra anábìrán wa ní wàzùfẹ́rẹ̀lẹ̀ àbì ìrọ̀lọ́run wá bá foríjì bàbá mi innahu kana mina dọ̀ọ̀dì nítorí pé bàbá mi wà nínú àwọn tí wọ́n ṣe kí ni nínú àwọn tí wọ́n ti sọnù eléyìí ànábì Ibrahim ó tọrọ àforíjì fún bàbá rẹ̀ látara kí látara àdéhùn tó ti ṣe làásẹ̀fìrọ̀ nàlákì kí ti tọrọ àforíjì fún ọ ó mú ìjẹ́jẹ́ àdéhùn tó ti kí àdéhùn tó gbé ó mú ìjẹ́jẹ́ òun ṣe ṣùgbọ́n ìtọ́ra àforíjì tó tọrọ yìí ìtọ́ra àforíjì tí ò ní sáfàrí fún bàbá rẹ̀ tí ò ní wúlò ní iná ló gbà nígbà tó padà yá lára Ibrahim tó padà mọ̀ pé ọ̀tá Ọlọ́run ni àní Ibrahim padà sí kíni ó wà foríjì lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sáà tó foríjì mi ipe mo ṣe kíni ó béèrè nǹkan tí ò yẹ kí n béèrè sòkò lẹ́tọ̀ọ́ fún ẹni tó bá ti jẹ́ ẹni tó bá ti nítorí pé bí ìgbà tó jẹ́ pé èèyàn ń béèrè tọ́nà ọba àlejò lájọ kó òun ò ní ṣe ń béèrè lọ́wọ́ lọ́run wàlá tó sọ́lé alá ahadin bí níhun máta abàdà wàlá tẹkùn alá kọ́bùrì hìm ọlọ́ọ̀ba àlejò láwọ́ nà nabi sallallahu alaihi wasallam ẹni ìrẹ̀ ọlọ́run má dojú tì mí tó bá jíjọ́ òkèdà kìyàmà ìrẹ̀ ọlọ́run má dojú tì mí yawma la yanfa'u malun wala banun ọjọ́ tí mo ní ọmọ dojú tì mí yìí òun náà ni ọjọ́ tí dúkìá téèyàn bá ní tí àyàfi ẹni tó bá wá dé wá bá ọlọ́mọba àlejò látọ́wá díjọ́ òfin dàbí kìyàmà pẹ̀lú kíni the colvin selim pẹ̀lú ọkàn tó lálàáfíà inú súrà míì nínú súrà tó lálẹ́ àmì ọlọ́mọba àlejò lẹ́yìn gbàtí ànábì Ibrahim lẹ́yìn gbàtí òun àtàwọn ọjọ́ rẹ̀ ànábì Ibrahim ó ti dá lójú wípé ìdí wọ́n ń ṣe yìí ẹbọ ni

àríkàmọ́ tẹ̀bọ̀ mọ́ àríkàmọ́ bọ̀ èrè lẹ́gbàtà àti ní kọ́mọ́ bọ̀ èrè yìí ó wá kú ọlọ́ọ̀bọ̀ ọ̀kan tótó ìtàwà àpọ̀lọ̀mọ́ jọ́ tẹ̀kùn ọlọ́ọ̀bọ̀ àríkọlá ní wàlámà jáàmì àléyìn nígbàtí òru tó nígbàtí lẹ̀ sú dóoru alaɓi ibrahim alaihissalam alaɓi ibrahim wa wuta ma ra'a taukaban o wa ri awon arawo alaɓi ibrahim wa so te kola ha da rabbi wa ne he gbogbo iti on gbeka ti lota olon ti mi lele yi falamma afal nga to di pe o se sa o ba di pe o irawo irawo ba kola la uhibbul alágbèrè ayé ni ah èmi ò fẹ́ ìdí wọ̀kùn lẹ́sẹ̀ kan náà ló ti ronú pé eléyìí ṣe gíní eléyìí sọ lọ́n àyí tó yọ tó tó ṣe gíní tó tó wọ̀kùn padà yìí pẹ̀lá máa rọ àlùkọ́mọ̀rọ̀ bá ṣe gàlù lẹ́yìn ìgbà náà alágbèrè ayé bá tún rí gíní ó bá rí òṣùpá òṣùpá bá yọ òun náà bá tán òun tó tóbi jùra wọlọ́ ìmọ́lẹ̀ rẹ̀ sì jùra wọlọ́ kọ́lá áza rọ́bì alágbèrè ayé tuntun ní ah, eléyìí náà ní láàkúnnà min al-qawmi adh-dhalimin bàtẹ́lẹ̀ náà tó wá wọ́kùn á àìgbà ayé ló tókẹ́ láyé lábíyá di ni rọ́bì tọ́nà ò bá fi mímọ̀ nà fúnra rẹ̀ tí ò mú bá ìgbéra eléyìí ọ̀nà láàkúnnà min al-qawmi adh-dhalimin èmi náà ó padà kò sígbà sí èmi náà ò ní padà wá sí kíni tí ní padà wá wà ní àwọn ìjọ tó tó wá jẹ́ pé ìràwọ̀ bàtà náà ní ta ilẹ̀ bá má nígbà tí ilẹ̀ má ọlọ́run bá nìkẹ́ lẹ́nìkọ̀ láàmà rọ́ àjámsà bá àzìgà àná Ibrahim nígbà tó bá òun bá yọ orí tó rùn yọ qala hada rabbi hada akbar ó ní ilé ìgbẹ̀gbẹ̀ ló ti àjọ náà lẹ́yìn ìgbà tó ti kọ́ kíra rẹ̀ padà ní ti haza òṣùpá o ní hada rabbi hada akbar ó sì lẹ́rìí ẹ́ ní kí ló fà tí mo fi rògbò lọ́lọ́run mi haza akbar òun tó tóbi ju ogun wa lọ ọlọ́run bá lè gbẹ́lá ní falama abala nígbà tó náà wọ́kùn qala ya qawm anábìráyìn ní ẹgbẹ́ ìjọ mi inni bari'un mimma tushrikun mo wá gbọ́ pábọ́tẹ̀ báyìí kó ní gbogbo hanifa mo wá dájú mi kọ ọba tó jẹ́ pé òun náà ló dá gbogbo sánmà òun náà ló dá gbogbo lẹ́lẹ̀ hanifa ni lẹ́ni tó gúnrí kó níbi kíni kó níbi gbogbo nǹkan mí tẹ́jọ́ sí fẹ́lẹ́ ọlọ́ọ̀bà rẹ̀ jọlá ẹ̀ tó wá gúnrí lọ síbi kíni ila tawhid ma ìlànà àni ṣíríkì ila tawhid wa ma ana minal mushrikin alábìráyìn wá kéde fún wa pé èmi ò sí kíni èmi ò sí inú àwọn ẹlẹ́bọ àwọn ìjọ rẹ̀ wá ṣe kíni àwọn ìjọ rẹ̀ wá wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí bá ṣe pàǹpà ọlọ́run bá lẹ́gbẹ̀ẹ́ lọ́tún wá jù fún wa inú suratul Baqara alam tara ila alladhi hajja Ibrahima fi rabbihi an ataahu Allahu al aleyhisalaam ń bá a ṣe kíni ha sọmọ̀ ń bá a ṣe fanfa nípa ọlọ́run ẹ wọ́n ní òun náà ni ẹni tó jẹ́ ọba eléré àwọn gèdè lásìkò yìí òun náà ni namorozu ń bá anabi ibrahim jiyàn ipe alóhun tẹ́ òun náà lọ́lọ́run àti àtàhùn láhùn mọ́lù kí ní bá anabi ibrahim jà lé lórí nítorí pé ọlọ́wọ́ bá àdìkẹ́ ọlá fún anabi ibrahim

anábìrò ayé wa sọ fún pé rọ́bì alẹ́bí yọ̀yí wọ yòmí ọba tó débi tèmi sọ fún ọ òun náà ní ọba tí ń ṣe kíni ọba tí ń yé ẹ wọ yòmí òun náà sì lọ́ba tí máa ń pa ọba tí ń yé ni ọba tí máa ń pa ni òun náà lọ́ba tèmi ń ṣe kíni òun náà lọ́ba tèmi sọ ọba ìwà fún àníbi Ibrahim létí pé kọ́lá ánà òhì ìwọ̀ òmì ké sọba rẹ̀ èmi gan tó bá ìpé tó ń sọnù èmi gan ajẹ́ pé ọba lèmi náà jẹ́ ọlọ́run lèmi náà ana òhìyí wa òmè èmi náà lè ṣe gíní èmi náà lè yí èyàn mo sì lè pààyàn wọ́n ní ọwá ní kó lọlẹ̀ mẹ́yẹ̀ méjì wá ọmọ méjèèjì dé ọba mú kan ọba ṣe gíní ọba pa ó sì ní kejì oníkọ́ máa lọ ọlọ́run yìí yìí kọ́ ni ó pààyàn lẹ́nu àmọ́ ní èdè lárúbáwá ní tó náà nísìnyí ní èdè lárúbáwá ó yé èèyàn náà ni ó fi rẹ̀ torí pé ọlọ́wọ́ bá àdékọ́lá sọ pé man qatala nafsan faka'annama qatala an-nasa jami'an wa man ahyaha faka'annama hayya an-nasa jami'an ọlọ́wọ́ bá àdékọ́lá ni ẹni tó bá pààyàn kan bí ìgbà tó pa ogun yẹn rí bí tí ẹ̀sẹ̀ pípààyàn lágbára tó ọlọ́wọ́ ní ẹni tó bá wá yéèyàn èèyàn kan

wọ̀bátà mi ni mo máa rí jáde ń rán wà níta lára àwọn méjèèjì òun náà lọ́wọ́ ọba àdìgbẹ́ láti máa mú àwọn ọkùnrin ọmọbìnrin ọmọkùnrin tàbí báyìí so ìlànà àti ìntí nàmúrúdù ń sọ yìí ẹn tó jẹ́ olórí àwọn olóòtà Ibrahim ìntí ń sọ yìí ẹn nǹkan yẹn kọ̀ lóòótọ́ pé nígbà Ibrahim létí kí ana Ibrahim máa ní bó ti ẹ̀jẹ́ pé ìtànà Ibrahim ń sọ òun kọ́ lélé ìdílé ìsọ bọ̀ tí ẹ̀ náà ó o gíní ó rí wí pé òun náà lè fi ẹnìkan lẹ̀ òun náà lè ẹnìkan Allaha ya al al agbọ́ ìwọ́n náà lè ṣe bẹ́ẹ̀ àbí wọ́n náà lè pààyàn wọ́n náà lè fa inna Allaha dádájú ọlọ́run ọba tèmi ń jọ́sìn fún ẹ́n ibi sàmùtì mínàlì máṣíríkì ọba tèmi ní máa mú òrùn wá láti ibi tóòrùn tí máa ṣe kíni láti ibù yọ òrùn ẹ́n láti ibi tóòrùn tí máa yọ ìtàkùnmọ̀pọ̀lọ̀ ìwọ náà fáàtì bí ha mínàlì mágìrì ìwọ mú òrùn wá tóòrùn tí yọ yọ ẹ́ láti east àbí west láti west wọ́n tẹ́ wọ́n ọ wá fọ́bù hìtà lẹ́bí ìṣàfà ẹ́ àrọ̀tà rẹ̀ pẹ̀lú àìsùn yìí ó bá tẹ́ gíní ó bá pa ọ̀rọ̀ ẹ́ ó bá pọ̀rọ̀ má gébè rí lẹ́nu kò rí nǹkan kan wí tí ó fi jiyàn ẹ́ ipe ọlọ́run ọba àlejò ọlá kò ní fọ̀nà ma àwọn ìjọ alábòsí o lókun gbàtẹ́ bá ti yẹ alábòsí ẹ ẹ ní sí lójú ọ̀nà tó tọ́ tẹ́lẹ̀ yìí nínú àwọn ohun tí anabi Ibrahim alayhi salam tó bá pàdé pẹ̀lú àwọn ìjọ rẹ̀ ni tọ́lọ́run ọba àlejò ọlá fi wá fi ṣe àpèjúwe dáadáa fún wa ipe kámú anabi Ibrahim alayhi salam kákọ́ tẹ̀rẹ̀ kákọ́sẹ̀ rẹ̀ níbi kíni níbi ìgbàgbọ́ tó rinlẹ̀ tó lálàáfíà nínú ẹ̀mí kákọ́sẹ̀ rẹ̀ níbi ìfẹ́ ọlọ́wọ́n bá àríkẹ́ọlá tó borí ìfẹ́ gbogbo nǹkan atọ́fúnra wa ní ìtòkọjá ipé imani ìgbàgbọ́ta ń sọ yìí a lè sí ìrí adùn rẹ̀ àgbàtà bá ṣe kíni àgbàtà bá fẹ́ràn ọlọ́run ta fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan lọ ìgbà òun náà lẹ̀sìn ìgbà òun náà ni sọ́lọ́run bá pa wá látẹ táwọn kan nínú àwọn tá a bá fẹ́ràn tán bá ní ká mọ̀ sí àti ọlọ́run ìgbà òun láti gíní láàgbà láti tẹ̀lé tọlọ́run àmọ́ tá a bá ti fẹ́rẹ̀ nìkan jọ lọ́run lọ wọ́n fẹ́ràn òbí rẹ ó fẹ́ràn ọlọ́run lóòótọ́ àmọ́ ìfẹ́ òbí rẹ ti tọ́ lọ́run lọ ó fẹ́ràn ọlọ́run ọba àdékẹ́ọ́lá lóòótọ́ àmọ́ ìfẹ́ àfá rẹ tó kọ̀ ní ìfẹ́ àfá ojú fẹ́ tọ́lọ́wọ́n bá àlejò lálọ òun náà ló bá tẹ́ fi Afa pé àfá òun máa wọ̀gbẹ́ ẹ́ yóò kó lójú ọ̀nà ẹ́ yóò wọ̀gbẹ́ àfá òun jáná lẹ́sírẹ́t àwọn ọmọdé kí ó ṣe kíni wọ́n sì ní àfá àwa já nàdá àfá àwọn owó ọ̀nù gbẹ́ wọ́n sì ní wọ̀ ìbẹ̀ náà lọ́nà wà ẹ̀yìn lẹ́ẹ̀kan rí òbòdíyàtú àlòbòdíyàtú nìgẹ́ ìlà àti fira wa sí ẹrú pẹ̀lú yàtọ̀ sí gíní sọ̀rọ̀ sí Allah subhanahu wa ta'ala wà ìlà á sì bá máa rí àwọn kan tí ó sọ pé tí ó kùnà àwọn láàfin tá a mọ̀ nínú ẹ̀sìn tó jẹ́ pé ẹni tí ò kéwú gan nínú ẹ̀sìn ó ti mọ̀ pépélé ìṣerí nù kátó wá sọ pé ẹni tó ṣe gíní ẹni tó kéwú ẹni tí ń kírun lágbàdá àti ń kírun yìí a àwa mọ̀ pé ṣé ẹ bá bá rùkú ló báraka ẹ̀ ìdú clear kò tẹ̀ ní ní fún àwọn ebéèrè òde nínú àwọn kọ́tà àlè sọ pé àìsí ẹgbẹ́rẹ̀ rí lọ́wọ́ yẹ̀rẹ̀ ibi tó clear dé ó sì lẹ́rìí àbí kílẹ̀ rí ẹ̀ òun náà ní kíni ẹ̀ àdíkù àbúbákàrà ọdí aláwọ̀ àníhà àbúbákàrà tó wọlé tó sáyé rùkú kó tó dé kíni kó tó dé

tó tún bá ìmáàmù lérí ìgínàkọ̀ ó tẹ̀lé ìkú ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó báraka ẹ́ ẹlẹ́kùn kóró àwọn nǹkan wọ̀nyí àwọn kan yá àwọn kan ní mistake ni àbí àwọn kan ní mistake ni ẹ́ irú mistake wo leléyìn fẹ́ni tí kírun ẹ́ tó báyìí ló ṣe rí báyìí ló ṣe rí o ẹni tó ṣe mistake tó wá ń sọ pé ìyapa ẹnu wà lórí ẹ̀ ẹ dákun nígbà tí eléyìí eléyìí eléyìí là ń tè máa rẹ̀ lọ́wọ́ ẹ́n eléyìí là ń tè máa rẹ̀ lọ́wọ́ tí tuntun mi tó bá tún dé ipé àsìkò tó bá jí náà lásìkò àsùbá rẹ̀ subhanallah ya subhanallah àsìkò tó bá jí òun náà lásùbá àti ẹ̀ kìí ṣe pé àsìkò kan bẹ ẹni àlẹ́ àdísù kùdùsíyà níbo ni àdísù kùdùsíyà wọn etíra àwọn ta ló kó jọ àdísù yẹn ta ló gbà wọn àwọn tàbí ànẹ́bí òní wọ́n pè ní alhadis alkùdùsíyà tánàbí ti sọ pé kíni tánàbí ti wá sọ pé bẹ́ẹ̀ bá ṣe kíni yá subhanallah so problem ta ẹ̀ téèyàn bá ti jà lórí pé ìfẹ́ ọlọ́run kó borí gbogbo fẹ́ èyàn mọ̀ tẹ́gíní èyàn mọ̀ wà ní ṣòro gbogbo gbà ìfẹ́ ọlọ́run olókòrò mọ̀ borí ìfẹ́ nítorí náà tífẹ́ ọlọ́run bá ti borí ìfẹ́ ẹ̀ bábà rẹ bá gbé nǹkan wá tó bá yá pa jẹ́kìn ọlọ́run bá àríkẹ́ ọlá ó ní àfáàwá tẹ́gíní àfáàwá jì tàbí ìtàwá wá wí bí kò lọ kìí ṣe pé ó tún wá máa jà raburabu pé afẹ́ tìfẹ́ndì àfáàwá pé ó tún lè lọ bẹ́ẹ̀

kí èèyàn máa fẹ́ràn èèyàn kí ìfẹ́ yẹ kó ṣe kíni kí ìfẹ́ yẹ kó wá ṣe nílé tọ́lọ́ àti tọ́lọ́ ọba àdìjọ́lá lọ ìkánú àwọn tàbí ànábì Adi ibn Hatim bàtọ́lọ́ ọba àdìjọ́lá ń sọ̀rọ̀ nípa àwọn Yahudi tọ́lọ́ ọba àdìjọ́lá ní ìsákàdú ahbarahum wa ruhbanahum arbaba min dunillah wọn a máa parí láti ipe kẹ́ ṣe nǹkan kan tó takòtò lọ́hùn tẹ́ wọn a máa sọ fún yín pé má ṣètẹ́ yìí ló ti bẹ̀ wọ́n ní máa ṣẹlẹ̀ ànábì ní fàtíríkà ìbàdà tó hùn ànábì ní ìtumọ̀ rẹ̀ náà ní fẹ́ẹ̀ sìn wọn ni torí náà gbogbo ìwọ tí àfa rẹ bá ti gbé tuntun wá tí ò sí mẹ́sìn ọlọ́wọ́ bá àlejò ọlá tó wá ṣe kíni tó wá torí ẹ̀ tí wọn náà wá yí padà torí bẹ́ẹ̀ náà lórí fàtíríkà ìbàdà tó hùn náà ń jọ́sìn ó wá sọ fún bàbá rẹ̀ pé wà má amliku laka min Allahi min shay tó ń ti bẹ́ẹ̀ o kí ní kápá kan ẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala fún ọ rabbana alayka tawakkalna ìlúwa wọ́n ní àyà yìí ọlọ́run àdúrà ní ọlọ́run bá àlejò ọlá tó wọ́n fi ń pa àwọn tá a jẹ́ mùmí ní òdodo látẹ sí pé ẹgbára lọ́lọ́wọ́ bá àlejò ọlá ò lẹ́bí bó lẹ́bí bó lára bó ló bó ló wọ́n sàgbára lọ́lọ́wọ́ bá àlejò ọlá ọlọ́wọ́ bá àlejò ọlá ó tọ̀ Rabbana alayka tawakkalna wa ilayka ọ̀dọ̀ rẹ náà láti ṣe gíní ọ̀dọ̀ rẹ náà òun náà láàmà padà sí ọ̀dọ̀ ọmọ ọba àlekọ̀ọ́ láàmà sẹ́rí sí gbogbo nǹkan tá a bá ṣe wà ilayka al-masir ó sì dá wa lójú wípé ọ̀dọ̀ rẹ ọlọ́run ọba àlejò ọlá ilé ìtàlùmọ́jà òyà ọmọlẹ̀kẹ̀yàmà ọ̀dọ̀ rẹ náà ní gbogbo owó darí tó wá dijọ́ gbẹdẹ̀ kìyàmà ẹ̀rí ọlọ́run ọba àlejò ọlá kọ́ wa lẹ́kọ̀ọ́ lára anabi Ibrahim aleyhisalaam ìpè àríkọ̀sí dáadáa ń bẹ fún wa ó lè lè lára wa lóòótọ́ àmọ́ ó ti tẹ̀lẹ̀ sáwọn ẹni síwájú tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ẹbí wọn wọ́n jẹ́ lẹ́bọ tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò ọlá gbọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n ṣe kí ni wọ́n fà látàrin wọn wọ́n pa wọ́n tì wọ́n pa gbogbo àwọn nǹkan tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba àlejòlá wọ́n pa wọ́n tì wọ́n sì dúró ti ọlọ́run ọba àlejòlá lọ́kàn ṣoṣo so ibà àríkọ́ tèyí náà ń bẹ lára anábì sallallahu alaihi wasallam àtàwọn sangba pẹ̀lú anábì sallallahu alaihi wasallam àwọn tàbí anábì nígbà tí anábì sallallahu alaihi wasallam gbé ìsìlámù dé tí wọ́n bẹ̀rẹ̀ jẹ́gínni tí wọ́n bẹ̀rẹ̀ sí sako anábì sallallahu alaihi wasallam ẹ wo ẹbí tí ń bẹ láàrin anábì àti Abu Jahali Abu Lahabi ẹbí ni wọ́n bá Eh, ẹbí tó yí àwọn ń kó ànábì sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ náà nígbà tó di ọ̀rọ̀ gíní nígbà tó dọ̀rọ̀ ẹ̀sùn bó lọ́rọ̀ padà rí ọlọ́ọ̀bà àdìsọ́lá kò wó ta ànábì sallallahu alaihi wasallam máa kú làbìlà kánàbí wa ní àfámìlì mi ní ẹ̀jẹ̀ mi ní torí ẹ̀ torí síbẹ̀ náà ọlọ́ọ̀bà àdìsọ́lá ti kíni ọlọ́ọ̀bà àdìsọ́lá ti tẹ́bílẹ̀ àbúlà àbí ó sì ṣe kíni ó sì al-ukhuwatu al-imaniyya ìjọmọ̀ ìyá àtẹ̀sìn ìjọmọ̀ ìyá ti ìnígbàgbọ́ òun náà ni ìjọmọ̀ ìyá tó ti kíni òun náà ni ìjọmọ̀ ìyá tó yí òun náà ni ìjọmọ̀ ìyá tí yóò wúlò fún wa tó bá dijọ́ gbéra al-qiyama àbí Allah subhanahu wa ta'ala wọ́n sàti àlékún àgbẹ́yẹ sílẹ̀ fún wa àbí Allah ọba àlejòlá wọ́n sàti àmú òdodo lódodo kó jẹ́ ká tẹ̀lé àbí Allah ọba àlejòlá kó jẹ́ ká má bàjẹ́ níbàjẹ́ Allah ọba àlejòlá kó jẹ́ kí á jìnà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك